you ẹ sọ̀rọ̀ consent ní silence means consent ẹni yìí mo mú wọṣẹ́ tíátà ní two thousand and sixteen kò lóun fẹ́ ṣe fíìmù fáǹsì mi ló jẹ́ iṣẹ́ fíìmù mi òun ló ń pò kìkì ẹ̀ tó ń sọ̀rọ̀ nípa ẹ̀ bóun ṣe ń láìka àwọn fíìmù tí mo ti ṣe lọ́lọ́kan òjọ̀kan ló tọ̀ wá òun ni mo fi wò ó pé à ta lẹni tó tiẹ̀ ń kí mi ní méje mẹ́jọ yìí mo dẹ̀ rí ọmọ wo ló. Lo tó fine tójú hmm. ẹ̀ dà yìí ẹ understand ok hmm. ìyẹn ò ń ṣe kókó kí ni ohun tó ń ṣe mo ti ṣe audition mi tán lóòótọ́ ó ní ohun tó jọ mọ́ nǹkan tí mo ń wá fíìmù yẹn ṣé ẹ̀ ń gẹ́tì mi mo dẹ̀ ti ní àwọn tí hmm. mo ti ṣà tán ti wá fún audition tí mo fẹ́ lò kó tó di pé ọlọ́run kádàrà pé kí òun máa sọ ohun tó ń sọ yẹn mo wá wò báyìí ah, ọmọ ìtọ́jẹ̀ tí wàá ṣòfò òun tún like ah, sọmọ ilé kí ló ń ṣe ó lóun serve ọ̀dà tó bá serve tán kí ló fẹ́ máa ṣe ah, ìyá òun wà nílùú Amẹ́ríkà tóun bá rí àǹfààní ó yóò máa ṣe ọ̀rọ̀ travel kóun lọ torí òun mọ̀ pé kò síṣẹ́ Nàìjíríà mọ́ ní wọ́n ti máa fún ẹ ní àǹfààní nínú iṣẹ́ tíátà ó máa ṣe ń kọ́ ntọ́dẹ̀ jẹ́ kó jẹ́ rí bẹ́ẹ̀ ni pé ẹni tí ṣòkó òun nífẹ̀ẹ́ òun nífẹ̀ẹ́ mi òun nífẹ̀ẹ́ iṣẹ́ tí mò ń ṣe ṣé sí eyín kí ló dé tèmi náà hmm. so seed sínú ayé ẹ̀ since tó jẹ́ pé hmm. mo rí i pé ó ti ń ṣeṣẹ́ fọ́tò kó máa ya fọ́tò bíi fọ́tò model ṣé ti yé mo wá fún ní orí ọ̀fẹ́ yẹn mo ní ok máa lò ẹ́ sínú fíìmù tó bá ṣe tán send monologue yẹn wò kí wo bó ṣe lè ṣe tó bá act ó dẹ̀ send ẹ̀ wọ́n ní báwọ̀ rí n tó máa ṣe ni pé máa ṣùtù fíìmù ní December a bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ní bíyà bíi September October tó bá ti ń rí ààyè tẹ bá ń gba little holiday àbí weekend tó free àbí tó fẹ́ ya fọ́tò kàn sí mi màá bá bàbá brush ẹ up kó tó dípa àyà fíìmù yẹn ọlọ́run dẹ̀ fún mi lórí ọ̀fẹ́ mo ń ṣe bẹ́ẹ̀ èmi àti òòjọ́ wọlé lọ sínú hòtẹ́ẹ̀lì kankan àwọ̀ yàrá kan mi ì sọ pé wá fíìmù tí mo fẹ́ fún ẹ ṣe yìí o mo máa bá ẹ sùn o kó tó lè ṣe o ohun tó wà lọ́kàn mi ni pé jẹ́ ń ṣe tèmi fẹ́ ṣe kí n dẹ̀ mọ́kàn kúrò ohun tí mo dẹ̀ rí ni pé ó dẹ̀ di December a dẹ̀ ṣe fíìmù yẹn ní tilẹ̀ tọ́lọ́hún mi ò wọ yàrá ibi tó wà ibi tí wọ́n pín sí mi ò dé bẹ́ẹ̀ òkè ló wà mi ò mi ò èṣù yẹn ò tì mí débi pé gẹ́n lọ yọjú wò gbàtà ṣùtù tán o àbí à ń ṣe kíní kan mo pèsè ẹgbẹ́ kò sẹ́ni tó mọ̀ rí èmi nìkan ló mọ̀ hmm. so àǹfààní wà pé èmi nìkan ló lò máa fẹ́ dára dé èmi nìkan lọ́dọ̀ máa ẹni tó fẹ́ mi tó yìí àwọn òṣèré ńláńlá tí ò rí rí àwọn ni ó wá bá act táwọn yẹn play role tó wà tó wá sílẹ̀ tí mo gbé òun sókè kò act rí kò ní òkìkí hmm. kò lówó kò kọ́ṣẹ́ kò lóun fẹ́ kọ́ṣẹ́ ṣùgbọ́n mo mọ̀ pé mo farabalẹ̀ mo kọ níwọ̀n tí mo lè kọ tó bá ti wá rí ṣèyẹn tán o a wá wọnú ẹ̀ hmm. màá bẹ̀rẹ̀ sí kọ dáadáa sí i á dẹ̀ bẹ̀rẹ̀ sí ń gòkè ibì kan lèèyàn máa bá wọnú iṣẹ́ tíátà tó bá jẹ́ iṣẹ́ fíìmù ohun tí mo dẹ̀ rí ni pé lẹ́sẹ̀kẹsẹ̀ ìjọta parí fíìmù yẹn báyìí gbàrà ohun tí wọ́n ṣe máa ń sọ pé èmi wà controversial nìyẹn torí èmi ò mọ ọ̀rọ̀ pa tó bá fẹ́ bá mi ta nítorí gbogbo ohun tí máa bẹ́ẹ̀ ṣe lábẹ́ òfin àti ọmọlúàbí ni máa ṣe lẹ́yìn àti lójú ẹ̀ hmm. so tó bá di pé wọ́n ní káwá sọ ó dẹ̀yìn ó ń dẹjọ́ ó ń dé kíní kan ó ń da sọ ni n tó ṣẹlẹ̀ ni máa sọ mi ò ń mú nǹkan mọ́kan mi ò lówó tí ò ń ṣe tèmi mi ò ń kọjá yàrá mi. bá dẹ̀ ṣe parí fíìmù yẹn tán báyìí lásìn ta yà ta fẹ́ lọ yà ní train station ní Abẹ́òkúta ni ọ̀ọ́dẹ̀ fún wa láyè mọ́ náà ní ẹni tó fún wa ní àyè ò sí ẹni tó dẹ̀ wá mẹ́ẹ̀ẹ́ dẹ̀ sọ pé òun ò gbà mo dẹ̀ wọ́n pé mo sì lè lo studio shot fi parí scene yẹn mo fẹ́ yà natural ni But dẹ̀ it's a wrap on this scene torí pé director tó ń direct fíìmù yẹn Abelanre gbàtà ti déjọ́ kẹta ni wọ́n ti wá excuse tán ti fi iṣẹ́ yẹn sílẹ̀ tán ti lọ èmi ò ní ìrọ̀ pé mo fẹ́ bẹ̀rẹ̀ sí ń darí eré lásìkò yẹn ní two thousand and sixteen mi ìmọ̀ kó máa yá tó yẹn wọ́n dẹ̀ torí pé bó ṣe act torí pé kò tí ì mọṣẹ́ yẹn gbogbo àwọn nǹkan tí wọ́n expect from ẹni tó bá máa act irú róòlù yẹn kò yé o ti wá ń bọ́ sí ìnira fún dìrẹ́tọ̀ ní ohun tẹ́mi níran wọ́n ṣe fọgbọ́n yẹn kọ iṣẹ́ yẹn lẹ̀ fún mi mo dẹ̀ wò pé ọmọ iṣẹ́ ó máa ga èmi ni mo rí èmi mo sọ pé mo fẹ́ ṣe oore mo dẹ̀ tẹ́rí sí dìrẹ́tì yẹn mo dẹ̀ bẹ Gabriel Afọláyan tó yàn yín máa kú gbọ́ àwọn tó wà níbẹ̀ gbà yẹn Kẹ́mi Afọlábí mo dẹ̀ continue hmm. so mo ṣe sọ pé it's a rap. ni ọmọ ìdẹ̀wà bá mi ó ní ẹjọ́ mò ń tẹ̀lé Gabriel lọ. Mm mọ́tò ẹ̀ lọ sí èkó mi ì lè pé padà nígbà tí ò ń ṣe girlfriend mi tí ò ń ṣe ìyàwó mi ara mi kọ́kọ́ yóò wáyé pé a. tí ò ń ṣe ọmọ kékeré. àbí wọn ò báyìí pé ìwọ lọ́wọ́ ọba ọlọ́mọ máa jà jẹ̀bi ẹni tó fẹ́ tẹ̀lé lọ èkó yìí ó pàdé ẹ̀ ò tí ì ju láàrin ọjọ́ márùn-ún sí mẹ́fà tá a fi ya fíìmù yìí ṣùgbọ́n tí máa ní má tẹ̀lé ṣé wọn ní ní ṣe nǹkan mi wà ń mo wá ó dẹ̀ ń lọ wọ́n á mẹ́sàgì ẹ̀ pé ó tiẹ̀ jẹ́ pé mi àti ẹ̀ à ní kankan papọ̀ ọ̀wọ̀ díẹ̀díẹ̀ lára ń fẹ́ torí o ò tí ì kọjá bí ọmọṣẹ́ sí mi. Hmm. meanwhile ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ ṣebí mọ́tò mi náà ni wọ́n fi ń gbé ẹ throughout ìgbà tá à ń ṣe fíìmù yìí. èkó lèmi náà dẹ̀ ń lọ lẹ́sẹ̀kẹsẹ̀ o ti gbéra oníyẹn ló fẹ́ tẹ̀lé lọ I have to speak my truth because ìdí tí mi ò ṣe gbọdọ̀ dákẹ́ nítorí mo ti dákẹ́ for a long time ṣùgbọ́n kọ́ máa fẹ́ máa lo sex for role which is a criminal offence láti fẹ́ fi demonize yàn káyé lè kẹ̀yìn sí yàn kó lè ba àkàbà tóun lò kó bàjẹ́ kí ọ̀tá mi di àkàntì hmm. kóun lè gbérí tí n bá dákẹ́ wọ́n ní àìlè sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ orí burúkú ni. Hmm àfi tó bá jẹ́ pé mo ṣe ohun tó sọ tí mi ì ṣe mi ì lẹ́nu ọ̀rọ̀ ó ṣe sọ yẹn máa dákẹ́ nì àwọn tí hmm. wọ́n dẹ̀ ń kọ oríṣiríṣi tó fi ń pè controversial yẹn ó wò pé men does not talk tó bá tún sọ̀rọ̀ wọ́n fẹ́ kọ́ parọ́ mọ́ ẹ kó dákẹ́ tó bá tún sọ̀rọ̀ wọ́n tún fẹ́ wọ́n tún fẹ́ bu àbùkù lù ẹ́ pé kí ló dé tó ṣe ń sọ̀rọ̀. ibi ibi tí mò ń lọ gan-an nìyẹn wọ́n ní wọ́n ní Yomi Fash máa sọ. ẹ ẹ ọ pọ̀ pé ọ̀rẹ́ mélòó là ń bá sọ̀rọ̀ náà tẹ́ à nílẹ̀ wọ́n mọ̀ pé níbi ni wọ́n wọ́n fẹ́ máa bu àbùkù lù ẹ́ wọn ò dẹ̀ fẹ́ kó react hmm. wọ́n fẹ́ máa rí ẹ bí superhuman ó ò lè máa ṣe ìkà pẹ̀lú ọ̀rọ̀ síyàn ọ̀rọ̀ ló fi dálé ayé tó bá ti ń fi ọ̀rọ̀ tó bá fi ń fẹ́ máa reduce èèyàn tó wá ní ẹni ò dára gbọ̀rọ̀ sí jọ ohun tó ń ṣe yẹn kí ni ọ̀rọ̀ ẹ yẹn kí ni ọ̀rọ̀ tó ń sọ sí yẹn hmm. ṣé òkò nǹkan lòun jù sórí òrùlé ni tí mo fẹ́ gbọ́ tẹnu onílé ni wàá tún gbọ́ kọjá àbí tó fẹ́ torí kò sẹ́ni tí wọ́n gbẹ́ ẹnu ẹ̀ falágbàfọ̀ kí n má yàbàrà lọ ó dẹ̀ lọ nìyẹn mo dẹ̀ bẹ̀rẹ̀ sí mo mẹ́sàgì ẹ̀ mo ṣàlàyé fún pé lákọ̀ọ́kọ́ náà tí ẹni mi sọ pé ẹni burúkú ni ṣùgbọ́n tí nǹkan mi bá ṣẹlẹ̀ orúkọ mi ló máa dá tó o bá dárúkọ mi àwọn tó ní ẹ wọ́n á orí mi pé ìwọ ló wá bá ṣe fíìmù o. Hmm ohun tẹ́ni bá ń ṣe fún ṣé ń gẹ́tì mi mo ní ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ àṣé gbogbo mo nífẹ̀ẹ́ mo láìkì yín ẹ̀ ń ṣe fíkìrì kan àṣé láti rí mi lò kó gbarí ọwọ́ mi ni o wá ti rí i pé o ti gbà á tán o ti fẹ́ bọ́ sí àkàbà mi mo ní bísímìlá kò sí wàhálà kò rí bẹ́ẹ̀ kíní kan mo ní báwo ló ṣe rí sùúrù pẹ̀lú kanjú ọgbọgba ni. Hmm. tí ó bá jẹ́ pé ẹni yẹn gan ní ó ní yí ó ní àpọ́nlé lára ni ó lè jẹ́ òun ló máa sọ fún ẹ pé kó lọ gba àṣẹ ṣùgbọ́n ẹ̀tọ́ ẹni lásán wípé ẹni báyìí wá bá òun ní kóun gbé òun lọ Èkó ṣé kóun gbé kó má dàbí kóun kọ́ rí ọmọ òun kọ́ ń rú lọ out of respect and hmm. courtesy ṣé ẹ gẹ́tì mi hmm. ìyẹn ò ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ lè jẹ́ yẹn ló sọ pé kó wá bá mi kó sọ fún rẹ̀ bọ́ mo rí pé kò tiẹ̀ dúró bó ṣe sọ báyìí kò tiẹ̀ dúró dè sí mi ó lọ ibẹ̀ ni gbọ́nmi sí omi ò tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ kò wá dúró ń bẹ̀ nìkan mo ti ra ń bá láìfì mi lọ jẹ́jẹ́ mo ń ṣe ikọ́ mi lọ jẹ́jẹ́ mo dẹ̀ ń bá láìfì mi lọ ó wà lórí ọwọ́ abámisọ̀rọ̀ ṣùgbọ́n kan hmm. no problem the next thing tí mo gbé tá à ń sọ yìí láti two thousand and sixteen yẹn tó ti lọ́njọ́ yẹn mi ò fi ojú mi kan ọmọ yìí ọmọ bíi pé mi ò fi ojú mi kan di two thousand and nineteen January adéwà ní same industry ó dẹ̀ ti ń ya fíìmù láàárín two thousand and sixteen and nineteen yẹn conrad ló pè mí pé ó wá mẹ́sẹ̀gì mi òun fẹ́ ṣùtù fíìmù kódà tó sọ pé òun fẹ́ ṣùtù fíìmù yẹn ni àwọn èèyàn wá ta mí lólobó wípé production manager mi ẹni tó ń gbowó fún mi ẹni tó yà ó ti kó gbogbo wọn lẹ́yìn mi o pé àwọn ni wọ́n fẹ́ bá jọ ṣe fíìmù papọ̀. Uh mo wá mẹ́sẹ̀gì èyí tó jẹ́ production manager mi yẹn mo gbọ́ nǹkan báyìí báyìí báyìí báyìí ìyẹn ò wá lè fèsì ohun tí mo rí ni pé òun kọ́ báyìí sọ kí ló yẹ tí mo sọ pé tí mo lọ mẹ́sẹ̀gì onítọ̀hún yẹn ṣé mo fẹ́ kóun ṣe orí mi tẹ̀ fún lésì ẹni yẹn lèmi bá sọ pé ṣé mo fẹ́ sọ pé kọ́mọ yẹn má ṣe fíìmù ni hmm. ìwọ ni awọ ọ̀tún mi wa ń lọ sí kọ̀rọ̀ kí lẹjọ́ ní papọ̀ tó fi lè rò pé òun lè má bá ń ṣe nǹkan àṣírí rú bẹ́yẹn hmm mo ní nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa bá àárín èmi àti yín jẹun torí mo ti rí bẹ́ẹ̀ pé kò sí ohun tẹ́ ẹ̀ lè ṣe tọ́rọ̀ obìnrin tàbí owó bá ti wọ̀ nìyẹn. ìdí tí mo ṣe wá wò pé wá wò pé ok kò sí wàhálà mo dẹ̀ ra ń bá àníyàn mi lọ kò sẹ́ni tó gbẹ́ ní tì lẹ́nu mi mi ò sọ pé mú nǹkan kan wá torí mo lò ẹ́ sí fíìmù àbí mo kí n lò ẹ́ sí fíìmù mo ti ṣe tèmi fọ́lọ́run mo dẹ̀ ti ra agbákámú pé ah ó dà ní pọ́ ọmọ ìfẹ́ wá dá ìrìn àjò mi rú ni kàtó wí kàtó fọ̀ ó ṣàbẹ̀rẹ̀ sí túyá ó bẹ̀rẹ̀ sí mẹ́bẹ̀ tí má bínú tí má kan òun fẹ́ ṣùtù fíìmù máa ní róòlù báyìí mo ní o ò tí ì gé nǹkan kan díṣẹ́ tíátà nígbà tí mo fẹ́ lù ẹ́ mo fi àyè sílẹ̀ wá bá ẹ ni o wá fẹ́ lu omi sí fíìmù tí mo dàbí bàbá bí ọ̀gá fún ẹ o wá mẹ́sẹ̀gì mi lórí whatsapp máa ṣe ta ló ń coordinate iṣẹ́ ta ní gbogbo ẹ̀ ṣé bẹ́ẹ̀ náà ni a máa mo máa ń da tẹ bá fẹ́ gbare lọ́wọ́ mi. Mm tẹ bá ti wá gba ire tán tẹ fẹ́ fi mí sábẹ́ àbí sẹ́yìn ni mi ìdààmú àbí. mo ní mi ò ní kó má sáré mi ò ní kó má sáré kọjá mi àdúrà mi nìyẹn ṣùgbọ́n o gbọ́dọ̀ ní lọ́kàn pé o fẹ́ tẹ̀ mí mọ́lẹ̀ àbí kó pa mí mọ́lẹ̀ torí o fẹ́ kọjá mi kọjá lára mi tó bá fẹ́ kọjá o má sáré kémi ṣubú torí mi náà sì ń sáré mo lè má lè ba ẹ mọ́ o ṣùgbọ́n má níràn pé mo gbọ́dọ̀ ṣubú kí n má lè dìde mọ́ hmm. torí wọ́n fẹ́ máa lọ wájú ìyẹn ní ìkà mo dẹ̀ wà lórí ọwọ́ mi mò ń ṣe nǹkan mi lọ nígbà tó dẹ̀ ti wá débẹ̀ ó wà lórí ọwọ́ ẹ̀ ó ń ṣe nǹkan tó máa ṣe ó ń ṣe pẹ̀lú àwọn tó fẹ́ máa ṣe pẹ̀lú àwọn yẹn dẹ̀ ń gbé níwọ̀n tó lè gbé mi fẹ́ dárúkọ àwọn yẹn àwọn tọ́jọ́ wà nídìí iṣẹ́ tíátà mọ̀ hmm. tá a bá ti rí ìjàpá lórí fẹ́ǹsì ẹ mọ̀ pé ó ní àwọn ìrànlọ́wọ́ kan ìyẹn ni kó máa jẹ́ kó máa rókì lọ́kàn wọn mo dẹ̀ ń ṣe tèmi lọ jẹ́jẹ́ ẹ ti gbé ẹ ti gbé ni o ti lọ sáwọn tó fẹ́ lọ bá nínú fíìmù agbede méjì ibi tí ó ti ń fa ìbínú ẹ̀ tó fi ń wá lọ́pọ̀ ọgbà láti fẹ́ bring me down nìyẹn torí táwọn èèyàn bá mọ̀ ẹlòmíì ti gba ẹ̀gún sórí àwọn ọmọ ẹ̀